أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم آمنت بالله العظيم وكفرت بالذكر والطاغوت واستمسكت بالعروة الأخرى لا انقسام لها والله سميع عليم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسول الله الكريم سيدنا وحبيبنا محمد صلوات ربي وسلامه عليه وعلى آله وأصحابه أجمعين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وألهمنا الصواب وجنبنا الأخطاء بما لفضلك وكرمك يا ذا الجود والكرم الإنسان والمن رب اشرح لي صدري ويسر لي أمري وهل العقدة من لساني يفقه قولي ست الله مقبول علينا وعين الله ناظرة إلينا بحول الله لا يقدر علينا والله من ورائهم مهيط بل هو قرآن مجيد في لوح محفوظ بلا حول ولا قوة إلا بالله العلي العظيم السلام عليكم ورحمة الله وبركاته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 على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إيسو إليه كنت مولي صلى الله عليه وسلم إني رامي أني سيكوكو إريام إذا بك في سنة الله في معاملة الأمم إذا أغضبت خالقها أوزي أنو مريزي مديرا هيرا غراغو أغي كورا كورا إجو هم ما يكون مري دلوقتي حديث أنتم رامي إرسواني أكي كارينا بشورة otu muri mezarika kanyere ehe ayebiri ehe eme ikakaye ije ọzọ ehe amehe n'ezie irekwa omuri enyi lọ́pọ̀ ìṣẹ́lẹ̀ ní ìyàmà yásà dẹ̀ nọ́nọ́bẹ̀rí kàrẹ́ẹ̀ka ọ̀nà ọ̀pọ̀ ìṣẹ́lẹ̀ níbọ̀ omori ka ni o. Dị n'ihi m n'i dị ụhụrụ ụfọ ahịhịa iji lekọta ọrụ agara ahịhịa ise dị m aṅụ n'i nakshon nkeon n'izere ọ yi ji ọzọ ya na ni iji anyị ka ehi ahịhịa agha n'ịsa iwa ụhụrụ ịsa anaghị akama ịwa agwụrụ atam iji ajọ ọzọ iji eti m ajọ ọzọ ọnụnị. ika inere dizete ọgbọ ọsọ ya nina na anị ọgbọ ọsọ na ọdọ ntọ omuli aka ina nika yi ولم يمنعوا زكاة أموالهم إلا منع القتل ولولا البهائم إلا منع القتل من القتل من السماء ولولا البهائم لم يمطروا أنا محمد صلى الله عليه وسلم ọkịja na ihe nene ịja gwa nene esi n'ime eyi ọ zakọ enyi enene zakara ahụ na kehe nene deyi de nne enyi ọ ịnọdụ na ihe nwe bekwa omori ijuma na ọba beho dị eyi ọyịnyi zakan muni olukọtụrụ mina sama dị eyi ọyịwa oyi chọrọ ihe tẹwa hụ ne sama òsìrè yìí rè yóò mórí yẹn òsì yìí ọ̀nà um, òmórí òyìn yọ lórí ọ̀nà ọ̀dọ̀ ọ̀gù òmórí òyìn yọ lórí ọ̀nà ọ̀dọ̀ ọ̀gù àǹfàmẹ́lẹ́wọ̀ kọ̀mẹ́dọ̀ ọ̀mẹ́ wọ̀lọ́wọ́lọ́ bàháyì ọkẹ́ ẹ̀wà gbogbo sọ pẹ́ẹ̀nì ní ẹ̀wà gbogbo sọ pẹ́ẹ̀nì ní ọ̀nà yàrá ẹni ìtúrí ìyẹ̀tẹ̀ jírí mẹ́wúrẹ́ ọ̀nà ọ̀rọ̀ àgbẹ̀ lórí ọ̀fùkú bò orí ọ̀ọ̀bù ajá lábọ̀rọ̀ kọ̀chí bí súpẹ̀ mẹ́rẹ́ rì bí ẹwẹ́ rí bí ìdẹ́bọ̀ rí bí ìmẹ̀lú rí bí ìbà ní ádámàdé rà kó hálẹ̀tù wa lọ́tí ohun tó lórí mi. bí ẹnìkan yìí zaka hiya alqaidatu asalisa min qawaid al-islam. zakwanyi ọtọ ho paadi nyi ịnọpụ ọtọọtọ ẹhẹ anasi islam jẹ ọtọ paapọ wọn yi nínú kéèyàn ní ọsán náà wọn kéèyàn wọn mọrí ọdún kanaba muhammad sallallahu alaihi wa sallam tó ma zakari di ɛma kani si kur'a di ne tuka ijɛnjɛ sa ɔno omori yi kare yɛrɛ isala isala ekubo no omori yi si zaka ava ka bɔɔhyɛ ɔba ka kapooru ina kur'an wa aqimu salata wa atu zaka sisala eku jani do anyi zaka ne iqamu salat وإيتاء الزكاة شريكان لا ينفصلان كلما يتكلم الله عن الصلاة إصلاة إسجاء أن الزكاين إسجاء من ربنا هو أنا جمهوري هكذا إصلاة بصوت كبكة أما أمكي أما مكي fukaha onini ari ulama onini ẹmi istilahu kai man la zakata lahu fala salata la ọmọdé kaka ọnyẹ zaka ọmọdé zaka wọn ni ogun dọwọn ni kẹhẹm dọwọ ọnyọ ọrọ ìkọsala ọnyọ ọrọ ìnyìsala ọdún yóò fọ ọnyẹ zaka wọn ni ogun adúwọ ẹnyọ dọwọ akẹ ìkọsala náà ìsọlọ náà wáyé nù àbúkọ na nígbà máa nyé rẹ ẹgbọn náà ní ìbá bẹ pòrò sísọ làjẹ ẹni ní ìdó wa ní ìzàkà mi báyìí rẹ nílò yìí ní kòrán sísọ làjẹ ẹni ní ìzàkà mi sísọ làjẹ ẹni ní ìdó wa ní ìzàkà ẹ bá hanya kẹmẹ ẹ bá hẹba kẹmẹ ẹ bá ẹta kẹmẹ tọ́tù tó wúlò tinye sọlọtọ nínú mi. Ìzúbà ayé kiri ẹnu náà yẹ ní kàn. Ọ̀nà yẹ iná hẹ̀kẹ̀ mi. Ẹmẹ kàkà yìí. Ọ̀dọ̀ náà ẹ̀ma ní zàká. Ẹmẹ zàká mú mẹ́kẹ̀ ń bá ọ̀ nyọ. Ọ̀kúsọ lọ ọ̀rẹ́ nyọ. Ìzúbà ayé kiri ẹnu ìrẹ́ ẹnu yẹ kàn ọ̀dìkà. Yà ha kwáyé òmùrí ọ̀nà ní sọlọtọ táwùrà. Wọ́n الدفع ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يهما عليها في نار جهنم فتقوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنستم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون أمري ọkọ wẹrẹ mi ní yakini yẹkìlì na zahaba wọlé fi dọta ẹnà máa pọ ọtẹ sọdí kẹ azahaba gold igold olive wọlé fi dọta àti gold ọbọ ọbọ gold on silver ọmọ nọbi ìgúrí ẹkẹyẹ amami yẹ ẹyẹ mi lò ọmọ nọbi kẹyẹ náà inú mọ́ tó òmòrí yìí gold and silver pieces of gold and silver pieces of gold ọ̀nà ọ̀nà ahì dìínàrì ní silver báyìí ọ̀dẹ́ ha àti nílí gùrí ẹ̀kẹ́ ẹ̀rọ àìsí pé ìkúkú èlé náà jẹ́ anakó máa ìtàkàbàkó anakó máa ìdá kalẹ́ nílé hard currency ọmọ yìí hot currency à ń kàwá gbọ́dọ̀ mà ń kọ́ ọmọ ara ìsìn náà rẹ̀ lára ìnà ní bá àná wọ́n bá ìwọ́sí dọ́là dùn náà ní bá àná wọ́n bá sí pound dùn náà ní bá àná yẹ ọ́ bí hot currency náà. èyí ni mi ọ̀rọ̀ amẹ́rí amẹ́wọ́rí kẹ́nẹ́ amẹ́wọ́rí kẹ́nẹ́ àṣẹ́yẹ̀ àṣẹ́yẹ̀ yìí tọ́kẹ́ bẹ̀rẹ̀ bọ́sà kẹ́nẹ́ àbẹ̀mú kẹ́nẹ́ lọ́tọ̀ tó mo rí mi. Another another hard currency of the ẹ̀kẹ́yẹ́ mélòó ní ẹ̀yà wọn pieces of gold on silver. Lọ́tọ̀ tó mo rí mi. Ọmọ mi ní wọ́n kàrẹ́ yìí díà. Díà máa ń ṣe amányekàsí ọ̀ ọ̀dọ́ mi nyẹ́ yí wá bá mi anyi diɛ na wɔ kase aban ama famila diɛ na ɔda eki amfu dinar ɔdo one thousand dinar one thousand pieces of gold one thousand dinar ɔno na ina agye no ne yɛrɛ kaa ne forty million naira fifty ɛka ne fifty million naira one thousand dinar ɛkɛyɛ ne na ojúbɔ ntɔmɔ no one thousand hand ọ̀dí fifty million naira ọkụkọ ọ̀pá wee yie inú ọ̀bá jòzé oyìye jòzé oyìye one thousand dinar na owó wà sẹ́gbẹ̀ ị na ị maka ẹ̀họ́ mechepere anyị anyị bụ na ya n'ime redio imi soshal midia bụ ebe sọrọ ije onye saudi bá máa ń bọ̀ yọ saudi ìjọ ní saudi náà yọ ọ̀bọ̀ kàrẹ́ yìí káyé ọ̀wọ̀ ọ̀zà àǹtó nyèé wọ̀rọ̀ wọ́n sọ tó mọ̀rí mi. ọmọ nìyà ọ̀rẹ́ ọ̀wà accident yẹn bóṣù mọ́tò ọ̀rẹ́ àmà yìí dẹ́kẹ̀ yìí ọ̀zọ́ náà ọmọ mẹ̀sì mọ́tò náà wọ̀ ọ̀rọ̀ àṣìwúdí náà kọ̀ ọ̀yẹ́. wọ́n sọ tó mọ̀rí mi. jòzánà náà máa mi dányẹ̀wọ́ fi díà anákòsí yà á sọrọ nigerian money mẹ́rọ ká ọ̀yà ní one hundred million báyà wọ́pọ̀ ló kù sí. lẹ́yìn akẹ́tù ṣe mi dẹ̀kẹ́ lẹ́nu gbọ́ ọ̀bọ̀ lẹ́yìn ọmọ náà sì ti tẹ́ ọ̀m òòdù sọ̀nà ọ̀mọ̀bọ̀ ọ̀tá aṣọ bá náà yí kì í ká bá náà wá. ẹ kàgbé kó ṣíwúwé ní kọ́ ọ̀yẹ́. ọ̀nà ìrẹ̀dà ọ̀dọ́ àpàrà bóyá kọ́ ọ̀dọ́ àpàrà hù wàá ìjà àtúntàkù wàá ìfàyà nílé ọ̀gá cross cross oze ọ̀gá ọ̀rá kò fi sọ́pà ní kẹwàá ikú break ọ̀gá cross oze ìdí ibi ọmọ ayá lè tọ́ ẹ̀yẹ̀ ni lè tìjọ́ lè kọ́ náà cross ìjọba pípa ayé tọ́kù bí náà lọ. tó mú ìmú. Of course, wíyẹn ráhìn náà ẹ̀mẹ́kọ̀ọ́ bá cross oze. inika wasawa ahu ni ɔ accelerate tɔtɔ agukolo onye nana azizi na bɔbɔ tena ɔtɔ wa azi bire ibodi ɛba hɔ a ɛba ne kɔsɔ do nkɔ asi bire wa huku a na ɛlɛmu ne ba pɛrɛ ɔwɔ ọrụ ma ka ɛdɛ maka ma ka no ɔmabɔ ma kɔnɔ ma ba yɛ ɛni ma di yɛ dɛ. ani madina ina bira ɔyima ɛba duwe yi re kan ye alibarika kɔrɔ yɔrɔ a yi yɔrɔ yɔrɔ ma so yɔrɔ ɔ da ku yɛ e tɛtɛ ani maka ibirama yarowa ma so wa don tu omori ihu ni maka ni madina yɔrɔ ɔyɛ yarowa ma nga ti o yi yi kama mina wa yi ma so tu omori ihu. nuwa akpara ahu dɛ wo si tɛ ni ma dɛ ẹ̀yẹ ẹ̀rẹ́ ọ̀pátá wà pẹ̀lú ẹgbẹ́ àmì adàzí ìdí chida lọ́tùrùtọ́ mú nínú so ìjẹ́ ìjẹ́ ìjẹ́ ọlọ́kàkà ọ̀kàrí ẹ̀rẹ́ nà mẹ́ ẹ̀rọ nà kọ́ ṣe ń gbé ní kọ́ ọ̀yẹ lọ́tùrùtọ́ mú nínú دينار انا ذهب انا امام لي اكريان زمان كاي والذين يكنزون الذهب والفضه ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم أمريكا وين من كاي أي أقوات the nurses they don't believe in now salt a care pieces of gold and um, gold or the silver in our journey all over that and you never amen I'm on the run let's go هي gold oyi si preserve kẹ̀kẹ́ nìyí de hi gold tẹ̀ ọ̀nà èkì náírà ọ̀rọ̀ àwọn ìyọ̀rọ̀ ẹ̀ owó òwúrẹ́ yìí lórí bí náírà lórí bí hó náírà so ẹ̀kẹ́ ọ̀rọ̀ nìyí de hi gold tẹ̀ ìjẹ́ ti gold wà á yọ pẹpẹ yìí wọ́n wọ́n tí wọ́n ọwọ́ rẹ̀ rẹ̀ yín na-adị ẹ̀mí mi kọ́ ẹ̀ṣẹ́ kìí ẹ̀mí tọ́ ọ̀bọ̀ náà dé yí góòlù dẹ̀ sẹ́tẹ̀ ẹ̀yẹn náà ẹ̀mí kẹ́ náà ẹ̀dẹ̀ máa ń húra mi àmọ́ ní ẹ̀rọ mi ẹ̀rọ àjọ yìí kí mo sì tó kí ọ̀rọ̀ ọ̀tà yẹn nne gold on silver wọn náà yóò na hafi sẹbi lè láàyè lẹ́mìí na ẹ máa ụzọ ọ̀rẹ́rì tó àgbó mori ọ̀nà mori àkà ẹ̀rọ náà ni ẹ̀nà bá sílẹ̀ na zaka anaba baabu anyisa ahi ni sọ́ọ̀ anyisa ahi ni sọ́ọ̀ ọ̀nà ọ̀gá hó pẹ̀tẹ̀ zaka wọn akọ̀fọ́ yìí wọ́n mílíọ̀n bóró ẹ̀ wọ́n mílíọ̀n twenty one thousand wọ́n náà wọ́n náà ní mílíọ̀n ọ̀nyẹ́rà abe akaka ya ɔlɔwura ɛwɔ wɔn ama ɔpɔlɔ awɔ dera yi na aga etu ɔn dɔnna mmiri anya na n'ụba ahụ ba wɔn one million one thousand na esi ɔkoko yi tora dɔnna agora dɔnna anya anyị n'ụba ahụ ba wɔn dera yi ɔsi gye zaka hɔn na zaka na two point five percent two point five ɔlɛ wɔn ɔne yɛ ahoro sa ɔda deɛ deɛ asɛte one million doyɛ yɛsi twenty one thousand ɔmo ho one million two point five and hundred twenty five thousand twenty five thousand ɔmo yɛ nyɛ wɔn ni one million ɛne ra yɛ ah. Muy bien,

òbó ọrọ náà wọn náà yà nyere jà nàmà dáadáa ahìọ dọ̀nìrẹ́ dìrà dọ̀mẹ̀tọ́rọ̀ tìmìrọ̀ nọ dọ̀mọ̀rí mẹ́ka yìí ogbó náà mẹ̀tọ́rọ̀ tìmìrọ̀ nọ inú ìzọ́ náà bá yóò máa yóò máa alẹ́ yìí ha fi iná rẹ̀ jẹ́ hẹ́nà ọ àmà ni wọn àti dìrà yọ pẹ̀tùkú wá bí ha ti bá òhun ojú náà òhun òhun

ìjáàni ní tafsiran dáàkà ní káyé tọ́ntì kò mọ́ ní ọmọ ní ní ẹ̀jẹ̀wẹ̀jẹ̀wẹ̀ náà nìyí èyí rẹ̀ so akawa akawa ìrẹ̀ ma ọ̀bẹ̀rẹ̀ mi ka àbẹ̀wọ̀lọ̀ máa rẹ̀ àrẹ̀ rà ìrà àrẹ̀ ẹ̀rọ àrẹ̀ náà sùpà láyàmú tùbí ha wà láyà ọmọ yìí kò yẹ su àyàrá. oṣù ọ̀yà rárá lọ́tún tó rí ní àlùsàn mọ̀ra dọ́bà kálíkà yìí òkú omori ọ̀yẹ̀ gẹ́wọ́ntì wọn náà yìí ọkà búta ọba báyìí ẹnẹ ẹsẹ ẹsẹ ẹsẹ omori rẹ ọmọ náà nínú ìràgbó èyí rẹ sọ́n àbá kẹrà gọ́n lu lọ́tún tó rí mi òkè ìrọ̀sánà náà ní ó nyára àbá àjẹrò ló sì é ìrọ̀sánà náà ẹ́ ọ̀dọ̀ sí ẹni títẹ́ ló ń yìí jẹ́ ọ̀nà sí ọ̀pọ̀ agbẹ̀rẹ̀ welcome sir lọ́kọ́kọ́ àná wọ́n yàn án ọkọ̀fẹ́ na mẹ́kọ̀ mórí òhìí ire sí ilé ní ọkọ̀fẹ́ náà mórí rẹ̀ wáyé akáwọ́ rẹ̀ pàkáwọ́ àfihàn náà ọkìjẹ́ ìkàkà ha ní nàn ẹ̀gẹ́wẹ́gẹ́wẹ́ ní nàn àti ìmẹ̀rẹ̀ sábà ilẹ̀ tó mẹ́ wọ́n ẹ̀gẹ́wẹ́gẹ́wẹ́ ní nkà yìí ẹ̀ ya ẹ̀ ń bí ní ẹsẹ̀ lọ́tọ̀ wọn ní ìzàkọ̀ ọ̀hún mẹ́tẹ̀ ya nù àádọ́ mi sọ bàtà ìzàkọ̀ ọ̀pẹ̀tẹ̀ ọ̀hún mẹ́tẹ̀ ya mi sọ bàtà àìkọ́ sọ̀rọ̀ wọn nù wọn wọn bá mi sọ asúlẹ̀ ìwúlẹ̀ wọn abúlé ayé wọn múlẹ̀ ọ̀rẹ́ kàmẹ́ni múlẹ̀ ọ̀rẹ́ kàmẹ́ni. ẹ̀yìn ọ̀rọ̀ yàn àwọn bá nínú ìwẹ̀ pé rà wọ́n ẹ̀yìn ẹ̀rẹ̀ yàn wọ́n ẹ̀fọ́ bẹ̀ mẹ́yìn èyí lọ́wọ́ kẹ́nẹ̀dà abẹ́kẹ̀rẹ́ ọmọ ọgẹ́fà èyí lọ́wọ́ kẹ́nẹ̀dà abẹ́kẹ̀rẹ́ ọmọ ẹ̀nẹ̀fà ká wọ́n á nà ẹ̀kọ́ lọ́ọ̀ wọ́n wọ̀ náà àbí yẹ dé ní wẹ́rẹ́ dẹ̀ dàhíhu náà bọ̀ ẹ̀wà rẹ̀ kú wọn kọ ẹ̀rú kàkà dọ̀ lòmúrí dọ̀ bẹ̀ kúrọ̀ ẹ̀ bẹ̀ kúrọ̀ mu ànfàní máa náà ọ̀gbọ́dẹ máa náà mi ọyọ ọyọ nkẹsí rẹ yìí lọ sábàkà wọn náà dọ mọ ẹ sábàkà wọn náà tọ yẹ kò mórí ọsìn ije ka ọ n'ọrị ọrụ ọ na ọrị ya mama nra amọ ebe mama nra do anyị so na wezi kọ ka ama na mepa gaba ka ọ kama ama e na me lọtọ ìkéwò ẹni wọn mori nọ dọmọri dèjì náà kẹfì rẹ ní húrọ ewu òkẹmẹ yìí yẹn bẹ zina wẹ́ẹ̀. Omúdí ọ̀nà wọ́n bó zina yẹn nínú. Amin. Èdìrọ̀ ní bàbá mẹ́ẹ̀dẹ́ ló omúdí ọ̀bó zí zina omúdí ọ̀sí mi Amin. Hàmí mẹ́tẹ̀rẹ̀ níbi dé. Alimami ọrụ. ọ̀rọ̀ àwọn ọ̀sán lọ́wọ́ امام الشافعي امام مالك ان حديث عن ابو هريره عبد الله بن عمر آه، رضي الله عنهما اكاي ما ابدا آه، ما ما ادي زكاته فليس بكنز وان كان فاس صبي عربي وان كان فاس صبي عربي وما لم تؤد زكاته فهو كنز وان كان ظاهرا اوكغو امر عن زكاته ama la si lezo mo yi hɔn ekuku bi kan ɔbi ekuku bi gbɔ na tena tɛ ɔbi ɔde yi ɔyɛ akeke tins yi ɔho himba ɔde yi kɛwɛ tɛtɛ bɛn bi tins ɔho himba bɛn bi tɛtɛ wɛrɛ ama la yi ama la ama la yi ba da bi kan za bank do a yi za kan eh, eh, àmọ́ náà wọ́n yìí zaka ó ní ọmọ mi wọ́n yìí zaka náà káàzọ́ ọ̀bì lọ́kùn tó wọlé yìí. inú hadith ọ̀sán ní jábìr rọ́dì lọ́wọ́ ọmọ ọmọ bẹ̀rẹ̀ ọkùn tó múlẹ̀ ọ̀ká ká yìí. ayùmáàlì ọ̀dìyẹ zakatu di ẹ̀kẹ́ ìtúrẹ́kẹ́ ogútúrò ogun aná àná zaka na wọ́n tó mú ní ṣọlá ìmọ̀mọ́ a máa fi bùkà yìí ọ̀rọ̀ tó rọ̀wà ẹlẹ́kẹ̀ẹ́ hàn náà ọ̀nà àgbo ọ̀nà ètò ní sọ́ọ̀bù yà ká sọ kì ní sọ́ọ̀bù bàmà máa jẹ́ pé one million twenty one thousand ọ̀dọ́ àwọ̀ ọ̀rọ̀ náà máa ní one million twenty one thousand ní náà jẹ́ ọ̀rọ̀ bá ní ọ̀rọ̀ islam ọ̀rọ̀ àrẹ̀kà ní káyé bá ní ọ̀rọ̀ ilé ọmọ màníyà àmá ọba náà ní five hundred thousand six hundred thousand seven hundred thousand nìṣó ọba ọ̀yìn wọn ẹ̀wọ́n wọn náà ni sọ́nyà ń bí fàkì ìrọ̀ ọ̀dà onóṣìyà ọ̀dà onóṣìyà máa ń yín pọ̀ ọ̀bọ̀ ọ̀bọ̀ bọ́tù tó wúlí mi. ìrìnyẹ́mà yìí ni a kẹ́ ní fàkì ọ̀nà mìsíkì mìsíkì náà ọ̀nà àkọ́nyé sámsám. miskin enyi ni tɔ ɔyɛ maari enyi ni ɔnyɛ maari enyi ni tɔ saari adi na ɔyɛ miskin ɔbɛ na ɔnyɛ samsam fakir ɔmɔ baba nyama ɔmɔ ni ɔwɔ tɔtuntun wɔ yi. ini hadisi sa ini ni hadisi sa ne ti kabɛ ini riwaya riwaaya al-imam al muslim. ọkà mami rọjòlè ọkà ẹnyẹ zẹnzẹnyi láyò àti zakẹta náà lè ẹnẹ kàkà yìí ọnyì zakẹkẹ hàn zakẹkẹ hàn ọnyọ ilà ju ìlàláhu yàwù malkiyamasi sọfàáyihu sọfàáyihu mìnà ọkà yìí awa ato ati awa abara ẹsọ ìṣòro ẹnẹ kọ ìkìyà náà tó ọtẹtẹ náà ọba ní sọ fayukwa biha jambuhu wa jabhatuhu wa zahruhu ba se eri oire so ba se eri aka ba se eri oire ma amin muri ara ko ma muri ara ko ma muri ara wa ba re ka tno na ba ni zaka amin amin dabi ha me na tere kòmọ́nì iná náà ni òsìyé ọ̀rẹ́rì mùsùlùmí. ẹbí kẹyẹ ìlú rẹ kẹrẹ ẹbí kẹyẹ ìlú náà kẹrẹ ìjẹnyẹ ẹ àìyíde kàṣọ bẹ ọba nyẹ ọdún náà sì yé nyẹ wàá bọ náà sì yé sọmúlì èsì sùúta sọmúlì èsì sùúta ẹ ìlẹ̀ ìlà amábáyà ọ̀nà consolation yìí kama yani efikada kada alfakru an yakuna kufra okosuwo tse osie ɔbaro kabo osie osuwo tse osie ɔbaro sɔi ɔbaro kabo ìdá mi sìn bá àtọ́nà nìhó rẹ̀ ọmọ iná dùn ntọ́ omori ntọ́ omori ìpòlísèrè mí nà nkófúri wọ́n fọ́kùrù ntọ́ mu ní kàtà owó ní tẹ́lẹ̀ mu hàn ká bọ̀ ọ̀rọ̀ sí i. tẹ́lẹ̀ mu hàn ká bọ̀ káfí tọ́ ìmẹ̀ kẹwàá mo rí iná tẹ́lẹ̀ mu hàn náà lóore tẹ́lẹ̀ mu hàn ló sí i. ọ̀nà mẹ́kọ́ náà yẹ nọ káka yẹ oṣù wo tí o sí i ọ̀rọ̀ ká bọ̀. ní àfáàrà aṣọ ọ̀bẹ nìkan yẹ. anyị naba eme kaka ire ya n'oruteghi ewọbọrọba ewonyekeghị onyekeghị dami gburugburu obodo sie dami dami dibi abẹ́bẹ̀yìn mẹ́rẹ́ yà ní ẹ̀yìn tí èsì yìí rẹ̀ omori na wokogo oguo ne ba ase mma ɔde ase mma ɔyeza de ase mma ɛyeza oguo na ba aguru ba ne gyan nnae oguo na ba na ɛkase ŋɔra na ba ɔka yɛtɛ amen hame ne tɛrɛ ne amen hame ne tɛrɛ ne ne amen lọ́tún tó omori omori ọkọ yìí ní pẹ̀lú náà ẹ̀ máa yìí bọ̀ ká. ina kerem omo yoka yawma yasabuna fil nar ala ujuhihim dhuqu massa saqar iji almaraj jam tafsiri aya nakaka aya kono ni kafarahu sabu kwa bi aje babu junubu wa zuhuru da mana sai ile ke wanke wani na dawa kan kai ana na bini obe ma ni zaka oyi ne ran ne ku ne ku ki am ini kai ọyina jaajẹ inira ini kọ ọyina jaajẹ obi bi roro zeri inire so ọra ka ha ihe nyere sa akere ma omuli ọka ya ọna ini kọ ọyina jaajẹ avi avi eyi kwete ini bi dara mẹba omuli ọka ya ọna and eso fi. ozi mmiri konyara na anyị mmiri jahannama muri ọha irene benere ụkọ na nyarọ ya nera ọkụkọ lọya nika ya obodi ma na na akpụtụ ọrọrọ ayọ ọrọrọ asị na ya akpụtụ enyi sẹ ọ ọmọdé ha enera na rẹba ya na rẹba mọ akpụtụ enyi sẹ amasọrọ asị na nan dá àbáyé nika ya ìdí enyi sẹ ọ na ọta nwụrụ ayẹrẹ ya ọrẹ nìyẹn.

wa dɔ ŋɔrɔ ma ŋɔrɔ de ira ma he fa kan. fada muri ha yi muri ha yi. fada ma kana tun lé àwọn fosikun fabuku ma kuntun takinizun. ọmọ ma bonya náà yìí máa o zaka o zai yí kọ́ náà zaka o yí dání kọ́ ọ̀gbọ́n náà nìyẹn. daba yi wo nsontomori kaasɔ no anabo yɛ hanahore ɛgya wɔn nso wɔn zaka domori zɔ bi yɛ ne kyɛ ɔwɔ awa agye dɛ awo ezo ago yɛ so pɛɛ na ɔna yɛ anka amebɔ anka na ne ba yɛ ɛzaka to ba bọ́bẹ̀ kẹ̀hẹ́ bọ́bẹ̀ sọ̀pá bọ́bẹ̀ sẹ́nà ara ni àtẹ́sẹ̀ náà ayé ìbàkà náà ayé ìbà ọ̀bẹ̀ sẹ́nà ara ayé ìbàkà ọ̀rẹ́ kẹ̀hẹ́ ìbàkà ọ̀bẹ̀ sọ̀pá ìdẹ́bà yọ̀n màálù yọ̀n ìrànkúmi yọ̀n ẹ́ ìdẹ́bà bọ̀ ìráyé ọ̀rọ̀ gẹ́tù lọ́tún tó rí o mọ̀rí ìdáná mẹ́ zakat islam ni makẹ́nẹ̀ zakat bana bẹ sadaka sadaka tó ẹ lè sàkọ́ bọ̀lọ́fì zakat àlejò yìí do a mẹ sadaka ẹ bàbá bi jùzọ́nù màmí ẹ bẹ́ẹ̀ kọ̀ yẹ́ de samani ɛbɛ ɛbɛ sɔ kɔ kɛwɔ paa mi rɔ ɛwɔ pɔ mori ɔmɛ rɔ ɔmɛ ɔmɛ sadaka voluntarily ama ìjọ mori bi ni ɛsɛ ìzàkà àtijọ́ pɛ dɔwɔri dɔ mɛ abago yi abdawulati islamiya ìjọ bi islam ka ye ìzàkà náà nà ni àwọn ń wú tó ɛnana bọ̀ ɔsùn ɔdá àbọ̀wá. ini abdawla adi ìjọba islam yìí nani ìjọba islam wọn yà gbé ìlú kan yìí wọn sì wà kan fẹ dáa tó fi tù ká sọọrẹ islam tó tó mú rí mi. ẹnkú mẹ́ẹ̀kì ìjọba ìjọba náà bí ìjọba islam ẹ̀ ń mú tọ̀dà ká ẹ̀ pay your tax. lọ́tí ntúmọ̀rì mi. Títí kèé ni yá ọ̀rẹ́ àwọn abọ́nkọ́rìjọ rẹ̀ yẹn ní títí kèé ni yìí. On monthly basis, kábí sùúta, anáwó kèé anáwó tax, ama ama ẹ̀họ́ ọ̀nà ni, dá àbá ṣọ́, deduction from source ọ̀bẹ. Deduction from source, ó kàtàkàtà ọ̀bẹ náà. Ẹ̀rẹ́ àwọn, bẹ́ẹ̀ kẹ́lẹ́ jẹ́ ẹ̀rù kàtà ọ̀rẹ́,

ilẹ̀ ọsọ nìrí amíbọ̀bọ̀ inú mo ń tó omori bẹ́ẹ̀ ká níbọ̀bọ̀ náà ni ìzẹ̀ ìzàyàrì ní ọ̀nàmúkọ omori ọ̀yà abọ́kà sọ́ ni kò ń tó omori ọ̀yà abọ́kà kúlẹ̀ náà tó ń tó omori kọ́sọ́ yẹ kó ń tó omori ẹbẹ̀ bá mi ọ̀yà kàkà kó kọ́sọ́ mọ́ níbọ̀bọ̀ ńkì wọ́n kò ń tó omori wù. aná mẹ́kẹ̀ umar anya ne bɔbɔ ɔnore yahudi ɔbɔbɔ koko ɔnore ta pesa ɔsi vera ɔsi pesa ɔfaru kore ɔmo bɛ nuka tɔ ɔmo bɛ pesa sinɔti yɛn tɔmɔ yiwu dɔkta unobo kehire yi kehire yɛn ma wɔ na kumere yi ɔmo bɛ si bo ọlọ́kùnrin ṣe ó dúdú sí ọlọ́kùnrin ṣe ó lè rí dọ̀rọ̀ rárẹ̀ sọ́yìn máa ọmọ dọ́hìí kọ́ọ̀sìn bẹ́tìl náà òní ṣe ipò gbogbo ọmọ yìí dọ́hìí ọ tírẹ́jọ̀rà dọ́hìí ọdọ́ kàdẹ́ ọmọdé náà ọ̀rírí ìrí máa nì ṣùgbọ́n dáa yẹ wọ́n pa náà dàyé anábàṣe wọ́n inú hùwẹ́ hùwẹ́ mi bẹ́ẹ̀ hùwẹ́ bá gbogbo ọmọ yìí kaye eyi na bebe kaye lowa e na kapa ne yi o bu bi ne e ebe si bo ne yi wa where is love tension of normal pension wọ́n ṣe sùn ni pension pension ìbọn níjọba àsóhùn ebí ìjọba mú kọ́rọ̀. àbẹ wọta mọkọrẹ wọn ìjọba náà yìí dọwọ kẹyì lè yí ọbẹ àbọ and ìdúwọ èsì gbó ìjọba ọsẹ tẹnṣọn mọkọ àbúkọ ẹbí ìjọba mọkọ àmà ìjọba ọdọwọ ọdọwọ kẹyì lè lọtún tó mú yìí ọsọ lórí ìwú ni pẹnṣọn wẹẹrí wẹẹrẹ ayé ń ba ọdí islam instruction ọ mú rí na ọba bọ̀ ọ̀nà na na ká the bitter truth and the naked truth amawa anabi rẹ̀ ìzí rẹ̀ rẹ̀ ìzámá ìkàkà ọ̀yìn rẹ̀ nyanyanya ọ̀bìnrin yẹ́ mẹ̀hẹ́ ajínú ní èèyàn kò dìbì àmì yẹ́ mẹ̀hẹ́ ọwọ́ èèdìbì hù náà ọdọ náà mọ̀rí ti tó ń tó mọ̀rí yìí á fi mú kọ́rọ̀ tó àìrẹ̀ so yẹ́rẹ́ mi kí ní ẹ̀yìn rẹ̀ bẹ̀ bọ̀ ọ̀bọ̀ náà inú rẹ̀ bẹ̀ bọ̀ sá ọdọ náà wà yá ọtẹ́gọ́ tẹ̀rẹ̀ ọ̀nù wà kẹ́rù sẹ́bẹ̀ bẹ́ẹ̀ náà mi ìfá de ọ̀bọ̀ ilé ìwọ̀n sọ̀ tẹ̀ ọ̀yà ọtẹ́gọ́ tẹ̀rẹ̀ nọ kẹsẹ̀ ní ìsí mi tirẹ̀ yẹn mi òní ní ìrẹ̀ tẹ́lẹ̀ ẹ̀rí àná lóòfin tutù adé lóòfin tutù wọ̀ sọ́mi rẹ̀ máa ní èkó mú ní ọ̀bá egbò múrí e anyị rẹ̀ adé yẹn lọ́wọ́ àjẹ́ náà ń kó di yẹn lẹ̀ owó ìdìbì sẹ́fẹ̀ bí a máa ṣe gbé fún ìdánikú abẹ́sẹ̀ na yìí sì dùn náà ọ̀n tó múrí ọ̀kẹ́ ha anányọ̀ ìyàwó ìsẹ́ntìrì ìnira ẹ̀kẹ́ anyị chọrọ ìyàwó ọ̀nà ìnira ẹ̀kẹ́ ìpọ̀pọ̀pọ̀ anara nyɛ ìwàsó àfà ɔnọba náà àbà náà bẹ́ẹ̀ ni anara nyɛ ìwàsó àfà ɔnọba náà àbà náà bẹ́ẹ̀ ama e, e, ama du. aka je komuri aza oraka e wa in uditum udina waja'alna jahannama lil kafirina hasira wa in uditum udina wa azahu bila manini inu diyo no amenini inakobyo inakubyo no amenini ah no amenini wa bila manini udina kai ba bila ma yoro yoni e, ni ya ma ro ni ino lọ́tí tó mú rí ẹni ẹ̀nà mú rí èdè rí máa rẹ̀ súnà mú mú kọ́ fúnra rẹ̀ sọ́rọ̀ súnà mú rí jẹ̀yẹ̀ ilẹ̀ èrè ka alákàrà yí ìjọba islam ni wọ́n èsì equity ọ̀rọ̀ justice ọ̀rẹ́ bẹ́ẹ̀ bẹ́ ògbóòrò ìjọba islam ẹni wọ́n yàn ẹni wọ́n yàn ọ̀sà muri ɛwɔ yɛ zaka no ne baa yi omori ma mɛka yi ɔntu omori ka yi kobi min amuwalihim sadaqatan tutahhiruhum tutahhiruhum biha tutahhiruhum wa tuzakkihim biha wa salli alaihim inna salataka sakanun lahum kobi min amuwalihim sadaqatan ewontu omori sai ọmọdé ọ̀kẹ́kẹ́ jẹ́ẹ́dẹ̀ ní sọ rẹ̀ dọ́wà sọ dọ́wà nínú àwọn àmì wúlò gbẹ̀mí sọ̀bà pàtàn anáwó zaka anáwó sọ̀bà pàtàn anáwó zaka anáwó anáwó zaka anáwó wàá bá sọ fún ọ̀sẹ̀ ìnáyẹ̀ wá tutọ̀ hírò hom òtúzẹ̀ kéhìn bíhà tutọ̀ hírò hom òtúzẹ̀ kéhìn bíhà dọ́wà sí ni wá. bókè nke tọ́mù rí mi bó wà sí nnẹ́ wa hún ní akúbí rèmí rèmí wà sí nnẹ́ wa hún náà ẹ̀sà wà sí nnẹ́ wa wà wa hù ní wa kanyɔmɔ ne se unogbam ankɔ omori mɛka anaba baabo dɔɔsɔ tɔ hɛ kidi omori ke lóde elózɔ ɔno omori ba ino no amani aya na ɔma adi ɔyɛ wɔwɔ tɔ tɔ hɛ ɛhɛ aya ba do oyi na no si aya na no aya ba do. kọ̀ọ̀ká kọ́nu kúkú àmọ̀hún náà yóò lọ sí yé lọ́tún tó mọ̀ rí mi. ẹ̀rọ yìí mẹ́rin ò kẹ̀kẹ́ o kàní ẹ̀kẹ̀rẹ̀ àgbẹ̀ kẹ̀kẹ́ ọba àdùnmá ẹ̀rẹ̀ rẹ̀ dàrú ọmọkùn mímọ́ rẹ̀ yẹn wọn ilé tẹ̀ wọn wọn níbẹ̀ kápá ọmọ ìwọ ni wọn èlé ètò kan gbówó ẹ̀wùnyẹn bàbá ń sọ wọn yẹyẹ yíwọ ebi bi rọba ebi wà áwọ yàrá màá bá a ṣe rí anyi kọ́ni wọ́n fọ́ àkókò ẹ̀ wọn abẹ wà bá a bá yà hàn. Lọ́ọ̀kì òtò ní ẹ̀sìn lẹ́tọ̀ọ́ máa mẹ́rin sọ́ọ́ ẹni àǹfààní ọmọ kẹrẹ olúgùjẹ ẹni àǹfààní sọrọ pépọ rẹ wọn tọ rẹ wọn tọ rẹ ẹyẹ ẹkẹ ìbọn náà kàn yín bá àtàkùn àmì sásì mẹ wọn bá sọ ọyìn sí mi sọmọ họ ẹ wọn náà fẹẹ rí bá àkúrò ọ fún oṣù abẹ kẹkẹ mọ́tò tó mú yìí bákà nyẹ́kẹ̀ ìbá àyínsá sẹ́mẹ́ntì ẹ̀rẹ́kà kà nyẹ́kẹ̀ àbúrẹ́kẹ̀ àyínsá kà nyẹ́kẹ̀ àbúrẹ́kẹ̀. láti ohun tó mọ̀ ní ìlú ọwọ́ ilé ìwé eré yóò ṣe é náà lára ẹni tú ní oyin àjẹ́ mi àti ìrẹ́ iná tú ní bẹ́ẹ̀ sí tú náà wá sí mi yá yé wọ̀ kẹ́rọ̀ wá yé wọ̀ jẹ́yà òwò wá ní sadakata tó tọ̀ hírò hàn dọ́wọ́ azaka sẹ́ni wà tán Wa tó tọ̀ hírò hàn wà á bá dọ́wọ́ sẹ́ni wà hu ni bi akubi akubi lè ndè yín sẹ́ni wà sẹ́ni wà ọ̀zọ̀ nínú sẹ́ni wà òyòbóró òtútù kí n bì hàn lórí ẹ̀sìn mi wọ́n kẹ́ ẹ́ ní ɛnyɛ koro a ime hɛ mɛ afi ma hɛ kɛ nomi do anyi zaka nɔ dɛ tɔba baa ɔtɔ musɔlɔ sɔlɔ ɛni afɔrɔ sɔrɔ ɔka anyi ɔnɔ mori ɔnɔ mori si dɛnɛ ɔnɔ nɔ ɛfɛ kɛsima laata ba kakari aati mumsikan khalafa wa aati mumsikan talafa ɛwɔ mori. ọlọ́mọ́tọ́ ní ọ̀yíkẹ́ kẹfẹ́ bọ́ọ̀bọ́ tẹ́ẹ̀kù dọ́kọ̀nà ọmọ ya mẹ̀mẹ́ ẹ̀ṣọ́ ọ̀fẹ́ ẹ̀ ọmọ àkọ́yára bá ẹnu sì yé onírúwà ewu múrí wí dúgbó náà orí ọ̀rọ̀ màláìkà náà ilé ilé yìí ìjọ ọ̀rọ̀ We do ọ̀ láti ọ̀tọ́ ọmọ yìí. òdìlẹ̀ yìí lẹ́yìn ogún yóò di jù lọ́wọ́ òdìlẹ̀ yìí lẹ́yìn ọ̀rẹ́ ọ̀rẹ́ à ọmọ yìí wọ́n tẹ́tẹ́ mú o wọ́n tẹ́tẹ́ ọ̀rẹ́ ọ̀rẹ́ òkú náà yà rẹ̀ mẹ̀rẹ̀ ọ̀ bẹ́ẹ̀ yìí lẹ́nà ẹ̀yìn bá gẹ̀ ẹ̀kọ́ náà bá lè yà yẹn. alifamsida alikilorokwi ɛn desi mme tsodzo enwa yi ɛdɛ nyi ne rɔ ya maala ereso ɔvɛ ɔyɔ fani london awon ani germany mɛ mɛzɛ nyi ɔwɔ ya kati lɛ wɛ wɔ wɛ wọ́n kó ohi náà wọ́n á kó ohi ẹnu pọ́ọ̀rẹ́ ẹ̀rọ na náà òkùnkọ́ ní òkù ọ̀nà ọ̀nà òkùnkọ́ ní òkù òmùlẹ̀ náà bọ́ asọ́kùnrin kútù yìí ìnà ńlá àmà yóò hàrọ̀ ẹ̀fẹ́ máa gé ọmọdé rẹ̀ kọfà ụmụ wọ́n máa bẹ́ rẹ kúrò àtàkọ́ wọ́n èsì yọ̀ kúrẹ́ fún un. ẹ̀nà bẹ́ẹ̀ ẹ̀nà bẹ́ẹ̀ ẹ̀nà bẹ́ẹ̀ mo yọ̀ fẹ́ra. o tún bẹ kíndé sábàtọ̀ ọ̀dọ́ náà iná nfààní bí tìrẹ̀ iná ọ̀dọ́ náà àtẹ̀kẹ́ o tún bẹ kíndé ọ̀nà ọ̀nà rẹ̀ ìjẹ́yọ́ mi ni wọ́n rẹ̀ sẹ̀ ń yẹ wá. تطهير فنين تزكية فنين جاك وعني أهلي لي إذا مريء كاره إن لا تزكية من وين تزو مريء كاره ولا ولا فضل الله عليكم ورحمته ما زكى منكم من أحد أبدا ولكن الله يزكي من يشاء wala Allah fadlu Allah alaykum rahmatuhu omori kai ebu banya na ọ banya na no dafi on rayan ba na omori ma zaka minkum min abada e, ya ni na na bobo ni ni ni nwu ni je ni bi adama tina tina we ana ni ya na naturally josi nature ó ti di kẹ́nẹ̀ ìyá wọn. ولكن الله يزكي من يشاء omori kaye ọna omori ọni ọna ọni eze ọdẹ ní ezo na eyi omori na wa zọrọ ìkàtúmọ̀ ní ezi orí ka wa mi na wa amen.

do barazo du je dawa nini dire utenyi te hateku ahafa do muri sho oninya na do sho yo o sho yo na eze na ahafa do sho yo nto muri anki do muri akaka yi والذي بعث في الأميين رسولا منهم رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويؤلمهم, ويؤلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين هو الذي بعث في الأميين رسولا منهم أمري أوكي أنا شنتو كويتن هو نما بنيكا كن لا يراكا أي يراكا أنا شنتو يراكا أي يراكا anaba muhammad sallallahu alaihi wasallam aya sere aya aka aya mi na eri aya mi na yatlu alaihim ayatihi da kaya murihi yiwa ama ya abaka ko na ya ara sere sa do ya ara eri ono mani ono ono mani ni anehem ono mani varehem ono bori mani mani simi sababi ke hono no ovarani wallahi tallahi sọ́bà billahi alladhi la ilaha illa hu ẹ̀bì islam inú wà áyẹ kẹrọ òdìrí náà lọ ìlú muslimin lọ́ìlú muslimin àmà ẹ̀kẹ́ ni jíjàrẹ̀ yìí inú wà èrè kọ òdìrí náà lọ ọ̀yà ìdìrí náà ọ̀bùkù islam ẹ̀kẹ́ sọ́ọ̀ bọ́ọ̀ bọ́ọ̀ jọ ɛnɛmɛ hɛn a wɔyɛ ama mɛ bɔɔl dɔɔ bɛ ɛyɛ ami ni sɔɔ ni ye ɛsɛ ayɛ ni ahyɛ mu ɛsɛ ayɛ ni sɛw sɛw bɛ kɛmɛ ɛsɛ tɛw olu de ekun bɛ kɛmɛ ɔdi survival of the fittest survival of the fittest ɛsɛ ayɛ ni ɔmɔ maa yɛ ŋuti yɛ na nana nana yɛ afa kari ami yɛ nyɔnwo yɛ ana amɛ ɛyɛ islam abɔɔbi nyɔnya la yi mɛ yan. èyí ìtura omúri ọkà yìí ọmọ tọ́ntọ́n ọ̀ntọ́n náà bá ká yà yìí ọ̀nà mẹ́hẹ̀ wọ́n yóò àníwọ̀nìní àníwọ̀nìní àníwọ̀nìní káwá níníní ni yóò tó yìí náà àgókò náà bí amurọ́pì ọ̀nà àpáyé ọ̀nà àkáyé kọ̀sọ́ n'olóda kọ̀sọ́ n'olóda mọ̀sán kọ̀sọ́ n'olóda asọ́mọ̀sán kọ̀sọ́ n'olóda olóbòrí ìjìrì yorùbá bá máa mẹ́ obìnrin sísí tẹ́kì ọ̀nà ọ̀rọ̀ oyùzẹ̀ kíì ọmọ yẹn àhàfá dòmórí sọ yẹ ìwọ̀ta dòmórí lọ sọ yẹ ìwọ̀ta àǹkí dòmórí ẹ̀ka kẹyẹ. قد أفلح من زكاها وقد خاب من دساها أصدك آه، قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا قد أفلح من زكاها أمري أوكي أغنى عني وأنت ọ̀rọ̀ náà ṣọ́gbò ni ẹ̀mọ́dé ọdún àkọ́ ọ̀nìyàn òwà ọ̀nìyàn ọ̀mẹ́ ọ̀nìlì ọ̀mẹ́ ọ̀nìlì pọ̀pọ̀dù ọ̀rọ̀ náà ihi ọ̀rẹ́ ṣọ ọ̀mẹ́ ihi ọ̀rọ̀ àmẹ́ ọ̀rọ̀ náà dọ́kì wọ̀ náà ọmọdé ka eburoboro dɔbɔli kɔjiri ka eburoboro yaba kpɛtɛ bi le buroboro nɔɔni yaba asukɔlɔ bɛ amebulubu ka yaba azɔni mi o bɛ bɔ mori filawo yi ka yi kɔmi afulaha mɛnzaka ɔzɔna ɔsɔkuri ɔzɔna mi ɔwa silasi o tomori ɔzɔ ɔmɔ mori yi ba

فلا تزكوا أنفسكم أنفسكم نبري كتاي ألم تر إلى الذين يزكون أنفسهم بل الله يزكي من يشاء أمري تقول تقول وكان يشهد لنا أبنى أبنى أما أمني ده أكاكني وظنني بل الله يزكي من يشاء أمري أن يزيد إزينا فلا تزكوا أنفسكم إذا أنا ما أمري بأكاد ما بكاين

eh duna amalin yu'ajjiruha da yanyo paro ama nyon sibe ko bibe du ki ko ma kan anyo ana mu tafsira ama dan ba kan kai e eh, ba ba kene ko ra ku zari kai te kan ni me bozo nini ama me bozo nini ama me me nyobro e eso ne be eso ne be makruh hado shar'a shar'an wa sunnatan jòlí sọ́nà ọ̀nà jòlí sọ́nà ọ̀dọ́kẹ́sẹ̀ ìwà àbọ́dún sẹ́bẹ̀ ó bí àsúnmọ̀ jòdà àti ìrìyẹ́ bẹ́ jòdà bọ́ wọn ìrìyẹ́ bẹ́ kẹta àṣírkùn agbára ọ̀dẹ̀ àǹkọ́ntọ́mọ̀lì mẹ́sìpá ṣírìkù ní wíyọ̀ ọ̀bọ̀ náà àná ọ̀gárkọ́rọ̀ làhán mọ́ ọ̀gárkọ́rọ̀ làhán lọ́tọ̀ọ̀tọ̀ mọ́ nesta momento. Esa mi económica, esa va a comer a la cama, es la bota. Es suave. Es suave. Azan es sentimental. De enya amoko pen, ene yaka. Allahu Akbar. Ama zama nya amoko. Eyo ni zama hunu wa ga da su ta da su da kici. Eyo hina o da gama. media lọ́pọ̀ nto mú rí mi ẹ̀yà ẹ̀yà yà ni wọ́n bẹ̀ni adánà yà ni wọ́n ẹ̀rà múrí ọ̀bọ̀rẹ́ àbáyé múrí ọ̀bọ̀rẹ́ àbáyé nínú àmín fún ma àmín bí màkà ìka ọ̀dún ní yíkọ̀ náà ora mehu na ka bona ono fiye no no ka sheke ho no e. ora mehu na yo ago ko ya ho no pe ni no ka se ka se e ba ya no se o na be ka ha ora mehu na yo omuri ozare ka ozama ka zi zakat na للفقراء والمساكين والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل وابن السبيل فريدة من الله والله عليم حكيم أمر الله كذا كافنا إننا نتحصيل للفقراء ونسيه لما يدعوه ونمر الله wọ́n máa fẹ́ kí àtọ́lọ́sẹ̀ ẹ̀dẹ́ kẹta ẹ̀ná àkọ́ni samsam olóṣèlú ẹ̀dẹ́ àká ẹ̀ná àkọ́ni samsam sẹ́bi yikma sẹ́bi wisdom anáyí rògbò mórí ọ̀ṣun olóṣèlú ẹ̀ná ẹ̀yìn ẹ̀ná ẹ̀wọ̀ ọba jọ olóṣèlú ẹ̀ná samsam wọ́n kì í adé káyà kẹ́ ẹ̀ná pẹ̀lẹ́sọ̀ yìí dẹ́ ẹ̀ka yẹ olóṣèlú ẹ̀ná ẹ̀ní samsam ọ̀ka ọ̀dọ́ bẹ̀rẹ̀ sẹ́bi wisdom anáyí rògbò ìrọ̀lẹ́ náà ìlú ọ̀rọ̀ bìtàyè onúsìyẹ máa ń yé ní ẹ̀họ́ ìjú wàá ń tàbí bàkẹ́ tó ní ewúrẹ́ kẹ̀yà mi ọ̀nà bàkẹ́ bí bàkọ́ mi rẹ́ zọ̀nù. bí bàkẹ́ pọ̀ ọ̀bà. ní pàṣẹ rẹ wọn lórí kùsùn ní pẹ̀lú àwọn ọ̀pọ̀ rẹ. àwọn méjì kò ní bàkẹ́ bẹ́ẹ̀ òwúgbọ́n.

lilfukara omoriko no sie amanye na ɛwɔ ɛne zaka bɔ tora walmasaki atono sie na ɛyɛ kɔnsa wala amilina alɔyi atɛnama a mɔkɔ de zaka akɔnɔ na ɔde ibɔ ɔrebɔ ɔne jɔbi islam to kɛ na ade zaka akɔnɔ na ɛde atɛ kɔnɔ mɔtò ntɔmɔ ni wɛɛbɔ no sie. dị zakat ọ gbara tụrụ ahụ dị zaka shahụzụ so enwe ihe tu n'ụka maka ala amịrị na ala ihe akawa anyị ẹnu na dọ ụmụ na nwa riri na dọba wàá yẹ afa àmànyà àti zaka dọwù wẹ́ẹ̀ hòrò wọn ní fukara wẹ́ẹ̀ hòrò wọn ní masaki.

ẹ̀rọ ẹ̀wà máa yẹ ẹ̀wà rọwọ́ ayé kìí ó sì ní sùn lókà wá kàwà láàmì ní ìlàlẹ̀ ha ó mọ̀ ní mẹ̀kàrẹ́ ilẹ̀ iran tí ní sọ́tù ní sáà àmì òrùka gbogbo inú rẹ̀ rẹ̀ kò mú rí ọ̀kà kàwà láàmì ní ìlàlẹ̀ ha ìwà inú rẹ̀ inú sọ́tù ní sáà ẹ̀rọ tàpá fọ́ọ̀rọ̀ náà ala ahụ niile na ihe ebe akụ ya ọnụ nwa asị niile fa na mụkọrọ m n'ịghara ụọ ala na ọnụ ebe na anyị bee ọzọ n'ijọba tụ kaba n'ụzọ ee dọọ na obe hira na ọ na-adọba kaata ọ na ihima ọ na balụ ọ na gamnana ee ọ na kuroko ọ na

ẹ̀kẹ́ náà ẹ̀mí ṣe náà nàárí ẹ̀nà nàárí ẹ̀ ọmọ náà ṣe àná abẹ́kẹ̀ hàn náà bọ̀ zèrè yà bọ̀ àlàyé mi ní nàá lè hà ó. yẹ kẹlẹ ẹrọdọ ndé yẹ kẹlẹ ẹrọdọ ní èyí kò bá kà á. wọ́n mu aláfẹ́ ti kunu òbòhùn àtẹnudẹ́ kàkà ẹ̀ yẹ sika ẹ̀ ẹ̀ àmọ́ aláfẹ́ ti ayé nà nẹ́tẹ̀ yìí islam náà ayé nà nẹ́tẹ̀ yìí òkú òmòrì yìí ina bɛ ne kaka ye a ye nin ni enyo isu komori ye ire ijɔ koko wɔ dɛ di islam ɛwɔ na anyɔ tu la kaa tɔw wɔrɛ tɔntikɔ ne ye nin fia ne ɔmɔ ni na adi jonto mu yira ayɛ tɛ di islam la de adɔlɔ ti islamia ɛko nyɔnɔ ni rɛ anyi nyɛ o mu kama o ɛmɛ ne nya yɛ fana bɛ anami ilgɔ wa ana sɔ kana kori mu kama o omuli yɛ na yɛ hɛ ne ne abin mama ẹwọ na nìkẹnẹ ààrẹ bẹ sí ìdàkọ́nà ní kèfèrí kèfèrí ọ̀nà ìkẹta èèdì rúmọ̀ wọn na ọ̀dún ti yá ní nìrẹ̀ máa àtọ́kù di yá ní tòpó mórí yìí ẹ̀yìn ni mọ̀ alẹ́fẹ́tì kólóbó ilẹ̀ náà wọ́n fi Ọrị ahịọrịghị inú mọ̀ náà ahịọrịghị dá ní zaka baa ahịọrịghị dá húrò gbọrọ ìhúrò ọkọ orí okwu omuli, okwu òmùrì àná bọrọ yìí ha zaka dá húrò gbọrọ ìhúrò ọkọ zaka obi

oyi ọdẹ kẹdìm n'anyị ka gụọ ọrụ anya nso hụ n'izaka atọ nọ ọnyị shie si n'izaka atọ nọ ebe anya nwụsị ọnyị ọnyị tụọ ọdụkọ omori ihe abụọ eteghị ọkaghị kwara ịdọta n'ime ọrụwa omori ihe ya ire sụọ dị n'ịka si ya bụ eme ire sụ kwuru na omori ọnụ omori nke atụwa mọ́tò tó mú rí nínú lọ́ọ̀ omori èsì yẹ́ bẹ̀rẹ̀ kẹ́yìn ẹ̀yìn sí wọn náà bẹ̀rẹ̀ ní ẹ̀sìn náà ọ̀nà mẹ̀ká àbọ̀ rẹ̀ àbá bọ̀rọ̀ kàmẹ́ẹ̀n wọ́n lè bàrà àbọ̀ fàbí ìdọ̀tọ́ mi nà lọ ilé rẹ̀ sọ́dún hùn bọ̀ bọ̀rí wà á rà sí kàkà àtọ́nà ọyọ́ lọ́nà láì tán náà ó bẹ̀ mí kọ̀ dọ́ aṣọ yọ láti kẹwà sọ́dọ̀ tẹ̀ wẹ̀rẹ̀ kẹ́ wọ́n mi òyì wọ́n lọ́ọ̀hìn láti wọ́n mi òyì wọ́n yìí dàkà náà wá ẹ̀bá yìí dàkà náà wọ́n yìí ọdún ẹ̀bá yìí dàkà náà slotting tó mọ̀rí nìyí. wẹ́n yẹ oyi àmọ́ wọ́n bá asọ́ba ní èrò asọ́ba bá yẹ èrò kan wọn ní yẹ wà á yẹ ìdàkọ́ lórí ẹnu sí èrò kan yẹ oyi owó bọ̀ mọ̀rí kan ọ̀kẹ́ fọ́rí ìdọ̀sán mi nìlọ ẹ̀rá ìka náà rẹ̀ compulsory right right ìzẹ̀ ìzá náà rẹ̀ ìzẹ̀ ìzá náà bá bàá bò kàwá sí ọ. slotting tó mọ̀rí nìyí. òzòló mọ̀rí kan àti àtúbọ̀ kàdé ní kàyé wọn. zaka ọba owe nye one million dị abaya ya menye one million abaya abaya compared to population aba abaya ya ewe wenye one million mika mesa baka ewere ti mu ibi n'ọba mma mi zaka zaka na ma ama omori ma na ịkara ya na ere wuri ọgbọ ya aba ya ولي أبا يا آمين آه. ثم آمين آه. أنا هنا امين الإسلام أما مريد كريم بكار دعني نعم إيكا إيه إعمى الدولة الإسلامية أما رقاقته كما بذكرنا أما بذكرنا نظام ama ɛwɔ ne gomu ka anyị ka anyị si yɛ pɛ ɛne na gba n'ụwa ɛno ka ɛnye pari one million go one point one million one million fifty thousand ɛn akora ɛhɛ ne dɛ yɛ ara anyɛ na ori wee na-etu ya mmiri sịza ka ọ bịa ọ bụ omori ọrịa amin ọzọ ya abịa wanyọ ẹwọ ọgbọgbọ ya nọ ẹwọ mmanfani nọ ẹwọ aha na nọ maka ndị ọmịka ma njem na dọọ mịka ugwu ya ọhụrụ obìnrin ilẹ̀ sínú náà ẹ̀ka ogun ọ̀rìn ẹ̀bá torí ṣiṣẹ́rẹ̀ obìnrin ò lè ṣeré ogun abẹ̀wọ́ ò lè ṣeré yìí àgùkèrè ìhùrù gbà ẹ̀wọ̀n yìí bẹ̀rẹ̀ ní ogun dòbò ìṣèjọba ní gbọ́dọ̀ yọ̀ wọ̀ dòbò ní gbọ́dọ̀ yọ̀ gbọ́dọ̀ yìí lọ́tí ọ̀tọ́ mọ̀ nínú. Lùwẹ́ ọ̀rọ̀ wọn náà lànà bá ká iná sí ìkìyà máa ká yẹ, àbí hábí tó ń tọ́jú ìbá fi kọ́ mu, tìlháyà ti dùnìyà, òsàmùtà tó ń bìyà. Fàlíyà ọmọ tòjúdáwò náà àdábà lóhùnì, bìbá kúntùm tó tẹ̀kbìrò náà ẹ̀fẹ̀lẹ̀ àrùbẹ̀ ẹ̀dẹ́rọ̀ ìrẹ̀lẹ̀ àpọ̀, wàbí máa kúntùm tàfsùkùn. Iná bá banyabanye, ẹnẹ́ ìkàkẹ́ ẹnẹ́ yóò borí ọ̀mí mẹ́. أما أنا لا أكاي وأنا في قيامة أذهبتم طيباتكم في الحياة الدنيا أبرر لهم أهلوا هنا أهلوا هنا يهن وأقوى أقوى بين هلم واستمتعكم بها وأحسن أمامنا هنا faliyama fìdíjọ́ náà dábàlì hù ní ajínigbà náà náà ní oyá náà bọ̀zẹ̀ ẹ̀fẹ́ yà sí ẹ̀rọ oní èsì ìsìta òmùrè ọ̀há ẹ̀wọ̀ nàní. bìmọ̀ akóntún kásá gírò nà fìlà àgbẹ̀dẹ̀ báyọ̀ ha àgbẹ̀dẹ̀ sọ kásá wọn mọ̀ ẹ̀wọ̀ rẹ̀ sọ ẹ̀ wọ́n bìmọ̀ akóntún kásá kó ọ̀rẹ́ àkàmọ́ wọn mọ̀ mọ̀ ẹ̀yìn náà omori abaire katina na bani zaka o omori abaire katina ni o amin amin اللهم ارنا الحق حقا وارزقنا اتباعه jamiu anafunko kó omori òdìdè àìkẹ́kọ̀ọ́ yìí náà dára ní kàwá bá bí islam àìkẹ́kọ̀ọ́ lè ọgbọ̀gbọ́ àmẹ́rọ̀ náà nọ àmbọ̀ bẹ́ẹ̀ ni wọ́n kó mi ẹ̀rọ bẹ̀rẹ̀ bá fún yàrá ní bọ̀bọ̀ ẹ̀sùn tó àmì tún fẹ́ mi àṣà wọ́n jẹ́ ọ̀gọ́gọ́ nígbà náà mú islam ó fi ya ọ̀nà níbi abẹ́tẹ̀dù ẹ̀sẹ̀ wọn ni. islam ka àbára kí alhamdulilayi kò fẹ́ ta alhamdulilayi alhamdulilayi alhamdulilayi rọ̀bì alẹ́bí. ọkọ kàdé kàdé àjáde. لا إله إلا الله أن لا إله إلا الله وعده لا شريك له لا شريك له لا شريك له وأشهد أن محمدا عبده abdili abdililu abduhu kati abduhu wa rasuluhu wa anna isa subhana isa al-diyani wal abdullah wa rasuluhu wa rasuluhu Wàtálì máa ti wù ú. Wàtálì máa ti wù ú. Wàtálì máa ti wù ú. Àlùkọ́ha. Àlùkọ́ha. Ìyáàna Yánu. Ìlà Màríyámà. Màríyámà. Wọ̀rú. Nínú. Nínú. Ok, jẹ́rìí rẹ̀ ọlọ́pẹ̀lẹ̀. jami'a ta muhammadu jami'a ta ne ni da maka sarki ba amma ma ba ko kuri ina ina Thank you. imam ka ajẹ́ ní ìwé ìmọ̀ ẹ̀kọ́ kala nígbà wọ̀nyẹ wọ̀nyẹ wọ̀nyẹ ipa tí a tó lè ju ọkà wa ti láti dá ìyọ̀gbọ́n ọ̀fẹ́ ọ̀kóró ìwà kọ́kọ́ ọ̀pátìlá àti sùlọ sára ọ̀kà ọ̀fẹ́ kọ́kọ́lá ọ̀rẹ́ wọn àwọn lẹ́yìn náà àti náà wẹ́ẹ̀rà àṣọ àtẹ́yìntọ́ ìṣìṣà àmọ́ àbúrẹ́ òun ní kó dé àdàlẹ́ wẹ́ẹ̀rà àgbà kùjì àdàlẹ́ ìṣìṣẹ́ orí àdàlẹ́ àmọ́ àbúrẹ́ ìṣòwò ojúmọ́ àwọn àfẹ́. ọkà múlíwè sílù múlíwè àyàtò. àpéjọ náà lè jọ àwọn ìdí àwọn múlíwè àbẹ. fàtí àtàlẹ́ ṣẹlá. chairman oke ọ̀rẹ́ pé ilé náà yẹn náà bí islam yẹn náà ọ̀nà bí ìṣẹ́ ọ̀rọ̀ gan ọ̀nà mẹ̀rẹ́ ìdí islam náà ọ̀rọ̀ àrẹ́ ìkọsọ àwọn pẹ̀lú ìṣẹ́ ọ̀rọ̀ gan ààrẹ ìṣọ́ ọ̀nyọ̀bọ̀nà ọgọ́wà níbi èzìká ya jẹnya ọ̀nọ́bẹ̀ èkyire ọ̀dọ́ka ẹ̀dẹ̀ èkí just two pieces of it eh, ebe a pẹ́kẹ̀ hɔ nọ dáàmà ọ̀yàmà ayítuka yẹ́nyí mà ẹ̀kẹ́ Allah akbar. Sáwọn lókè yìí kàrí, àyàrẹ́sọ̀nà nù hó rẹ̀ fáà kẹ̀yẹ́ náà ní ìdọ̀ ìkírè ọ̀nà àjọba yọ. Òmùnà ìjọ ìṣẹ̀lẹ̀ rẹ̀ òṣìṣẹ́ ibi chairman ló kéèyàn máa nà ọ̀nà. Òṣèré àbáhàtúrà hà. Òṣèré àbúmọ̀túrùmẹ̀. Ọ̀ìzọ́ náà ó ṣe é jìtì hà àti kò múlẹ̀ náà wà fún náà yẹn. Allahumma arina al-haqqa haqqan warzuqna ittiba'a wa arina al الباطل باطلا وارزقنا اجتنابا اللهم من أراد بالإسلام والمسلمين سوءا فسلط عليه سلف بقامك جبار السماوات والأرض يا من له كل العزة ويا من له كل الجبروت وقد مكر الذين من قبلهم فلله المكر جميعا يا ربي يا من له جميع المكر قر الكيد من أراد أن يكيدنا عليه وهو المكر من أراد أن يكربنا عليه واطرد خذلان من أراد أن يخذلنا عليه واجعل سوء من أراد بالسوء عائدا عليه ولا يهيك المكر السجير إلا بأهله وكذلك أخذ ربك إذا أخذ القرى وهي ظالمة إن أخذها لمن شديد اللهم رحمنا فإنك بنا راهل ولا تؤذبنا فأنت علينا قادر اللهم ارزقنا فيما جرت به المقادير إنك على كل شيء قدير اللهم ارزقنا قبل الموت التوبة وإلا الموت شهادة وبعد الموت جنة وهريرا ونعيما وملكا كبيرا اللهم انصرنا ولا تنصر علينا وأئنا ولا تؤثر علينا وآثرنا ولا تؤثر علينا اللهم آثرنا ولا تؤثر علينا اللهم آثرنا ولا تؤثر علينا اللهم ثارنا على من ظلمنا وانصرنا على من آذانا اللهم اجعل ثارنا على من ظلمنا وانصرنا على من آذانا اللهم اجعل ثارنا على من ظلمنا وانصرنا على من آذانا ومنا ولا تجل مصيبتنا في ديننا ولا تسلط علينا بذنوبنا من لا يخافك ولا يرحمنا برامك يا رحم الراحمين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار توفنا مسلمين مؤمنين بعد طول الامر في صحه وعافيه وقوه جسم وقدره بدن وسلامه اعضاء وسعه الرزق وزياده علم وايمان والحقنا بالصابرين الفعال لما يريد اللهم جل اخر كلامنا بقول لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم آمين آمين آمين صلوا على النبي الكريم